Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún bí Ísákì ti ń dàgbà, Ọlọ́run kọ sí Ábúráhámù pé, “Ábúráhámù, mú ọmọ rẹ kan ṣoṣo èyí tí ìwọ fẹ́ràn Ísákì láti lọ fi ṣe ìjọsìn fún mi ní orí òkè ibi tí èmi yóò fi hàn fún Ní kùtùkùtù òwúrọ̀ Abraham yára dìde láti lọ gẹ́gẹ́ bí ọlọ́run ti pa á láṣẹ fún un ó mú ísákì ọmọ rẹ̀ àti àwọn ìránṣẹ́ rẹ̀ méjì pẹ̀lú rẹ̀ ó di igi ó mú iná àti ọ̀bẹ pẹ̀lú bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò wọn ní ọjọ́ kẹta abraham gbé ojú rẹ̀ sókè. So ó sì rí orí òkè náà tí Ọlọ́run ti wí fún un. Bẹ́ẹ̀ ni ó wí fún àwọn ìránṣẹ́ rẹ̀ méjèèjì pé kí wọ́n dúró níbẹ̀. Ó wí fún wọn pé, Èmi àti ọmọ mi Ísákì a ó lọ sí orí òkè láti lọ jọ́sìn. Bẹ́ẹ̀ ni ábúráhámù àti ísáákì ọmọ rẹ̀ tẹ̀síwájú láti gun orí òkè náà lọ bí wọ́n sì ti ń lọ ísáákì béèrè lọ́wọ́ bàbá rẹ̀ pé bàbá mi iná rèé igi rèé pẹ̀lú ẹran ìjọsìn dà bẹ́ẹ̀ ni ábúráhámù wí pé ọlọ́run yóò pèsè wọ́n sì tẹ̀síwájú wọ́n gun orí òkè náà lọ nígbà tí wọ́n dé orí òkè abraham tẹ́ pẹpẹ ó sì tò igi jọ sí orí rẹ̀ bẹ́ẹ̀ ni ó mú ọmọ rẹ̀ isaki ó dè é ó sì tẹ́ ẹ sí orí pẹpẹ náà ó mú ọ̀bẹ ó gbé ọwọ́ rẹ̀ sókè. So láti pa ọmọ náà áńgẹ́lì ọlọ́run sì pe ábúráhámù pé má sì fi ọwọ́ kan ọmọ náà ábúráhámù sì gbé ojú rẹ̀ sókè ó sì rí àgbò náà tí ó fi orí rẹ̀ kọ́ nínú pàlàpàlà ó sì wí fún pé níwọ̀n ìgbà tí òun kò ti fà sẹ́yìn ó sì ní kí ó gbé ojú rẹ̀ sókè abraham sì gbé ojú rẹ̀ sókè ó rí ẹran àgbò kan yìí tí ó forí há sínú pàlàpálá ó dẹ̀ yára lọ mú un ó pa ẹran náà dípò ọmọ rẹ̀ abraham sì lọ ó sì mú ẹran náà dípò ọmọ rẹ̀ ó sì pe orúkọ rẹ̀ ní ọlọ́run pèsè. áńgẹ́lì olúwa sì wí fún pé bí ìwọ kò ti kọ̀ láti mú ọmọ rẹ kan ṣoṣo ní bíbùkún èmi ó bùkún ọ àti gẹ́gẹ́ bí yanrìn etí òkun bẹ́ẹ̀ ni àwọn ọmọ rẹ yóò ti pọ̀ tó àti yanrìn etí òkun ti pọ̀ tó bẹ́ẹ̀ ni irú àwọn ọmọ rẹ yóò ti pọ̀ tó ní bíbí sí i èmi ò mú ọ bí sí i nípasẹ̀ rẹ àti ìran àwọn ọmọ rẹ ran gbogbo àgbáyé yóò fi di ẹni ìbùkún.